How many children where you don't sell? How many children you where you don sell? Seven. Five. Eh? Five. At what rate do you sell the children? At what rate? Is it one million? Like how much? Eh, like how much? Eh? One million. By one. Máa ń parọ́ Okay, ní hundred level mi sa. Okay, ní hundred level mi nígbà tí mo wọ school àwọn kan mú wa lọ síbi kan actually ọ ní party bí pé ọkọ fi tàn wá náà ni bọ̀ èmi ò mọ̀ gbà yẹn so wa wá lọ ìgbà tó wá yá wa mú wa wọnú gbó pẹ̀lú bọ́n lórí wa tó yẹ pé wọ́n fọ́ọ̀sì wa débẹ̀ ìgbà tá a dẹ̀ máa débẹ̀ lọ́wọ́ ọ̀nà wa wọ́n ní pé kí n pọ́ṣọ ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Broadcasting Network YBN àwọn ọ̀rọ̀ ètò tó wa lọ́wọ́ lẹ́nìí bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ń ṣe àfihàn àwọn ọ̀daràn tí wọ́n ráwọ́ tó òun ni a ní ká mú wá fún yín ní wàrà ṣàkẹ́ ilé mọ́ bó ṣe ń lọ o iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kọ àtẹ̀jáde ọ̀hún níbi tí wọ́n ní jẹ́ kó nímọ̀ onírúurú àwọn ọ̀daràn tí wọ́n ráwọ́ tó ìwà ọ̀daràn tí wọ́n kọ́kọ́ ráàyàn kan mú òun ni afurasí apààyàn kan tí wọ́n ní ìjà náà bẹ́ sílẹ̀ ní ìlú Ìṣararẹ́mọ ní ọjọ́ kejì oṣù kínní tí a wà yìí níbi tí wọ́n ti ní làásìgbò kan ló déédé bẹ́ sílẹ̀ láàrin àwọn ẹ̀gbọ́n àtàbúrò ọkùnrin àti obìnrin tó sì jẹ́ pé ṣe ni ẹnìkan o ó tún lọ kó àwọn igun ẹgbẹ́ ẹ̀ wípé wá bá mi bá ẹni wí àní ọkàn mi ò tí ì balẹ̀ níbẹ̀ ni wọ́n ti ní wọ́n ráwọ́ tó ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ jù wọ́n bá ń jọ ní ìsàrẹ́mọ ní báyìí àwọn tó kù ni wọ́n ti na pápábọ́ra o ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ bákan náà nìyẹn tún jẹ́ kó di mọ̀ wípé wọ́n mà tó ráótó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun ìjàbọn èyí tí wọ́n bá lọ́wọ́ wọn ní ọjọ́ kẹrìnlá oṣù tí a wà yìí bákan náà ní nǹkan bíi aago mẹ́fà ó kù ìṣẹ́jú márùn-ún ni wọ́n tún ti ráótó àwọn kan ní agbègbè àdátán nílùú Abẹ́òkúta wọ́n ka onírúurú ohun ìjà ni wọ́n ká mọ́ ọ o tí sì ní àwọn afurasí tí wọ́n tẹ̀ náà ni ọláríwájú bashiru àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n ní wọ́n bá àwọn ìbọn ìléwọ́ tó jẹ́ ti àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ni wọ́n bá lọ́wọ́ wọn. bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe àkọjáde ẹ̀ àwọn ń ṣiṣẹ́ lọ o ìyẹn nìkan kọ́ ló mú o wọ́n ṣe ni wọ́n ti rọ́ tó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lọ́kùn òjọ̀kan àti àwọn ajínigbé ní ọjọ́ kẹrìndínlógún oṣù yìí ni wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ káàkiri ìyẹn iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ti rọ́ tó àfúrásì ajínigbé kan ní nǹkan bíi aago méjìlá òru ní agbègbè abẹ́jọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ni wọ́n ti ra ọ̀tún ọ̀ni ọ̀hún wọ́n ti dárúkọ ẹ̀ sígboro Adékúnlé Michael ẹ mọ̀ rí gbogbo ẹ̀ ẹ sì mọ̀ wò ó bẹ́ẹ̀ sì mọ̀ gbọ́ lẹ́nu wọn bákan náà nìyẹn tún jẹ́ kó yí mọ̀ wípé ní ọjọ́ kọkàndínlógún oṣù yìí bákan náà wọ́n ra ọtó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ wò ó àwọn ẹ̀sùn ọ̀yí ó pọ̀ lọ́lọ́kan òjọ̀kan àti àwọn olè tí wọ́n rámù o àti àwọn afurasí ajínigbé apààyàn gbogbo ẹ̀ pátá ní kẹ́ wò ní kàn ní. láti twenty fourteen ó ti wà ní mo ti wọ ṣọ́ọ̀nù ìfẹ́ tó wọ school ìfẹ́ sísá ó ṣe wá sí ti náà. no no no mo ti graduate mo ti lọ sí service mo ti sáà kí ló wá ṣẹlẹ̀ báyìí kí ló gbé ní ọjọ́ friday eh, mo wà lé lọ́kọ̀sọ́ kọ̀ rí pé ọwọ́ á mú makanaki ní ilé mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ actually so aṣáàdé ni kan mú wọn lọ friday saturday sunday ìgbà tó tẹ̀ máa di monday mo wà nù yàrá mi àwọn ọlọ́pàá yẹn kọ́ wà kọ́lẹ̀kọ́ àwọn amú mi bọ́ta àwọn amú mi lọ síbi mọ́tò yẹn kì í ṣe mo mọ ẹni yìí wọn á ní pé ṣé mo mọ ẹni yìí wọn á ní àmọ́ wọn pé ilé mi ló ń gbé náà pé ẹgbẹ́ ilé mi ló ń gbé and that was it sir. ṣé kí ṣàlàyé sir ok ní hundred level mi sir ok ní hundred level mi nígbà tí mo wọ school àwọn kan mú wa lọ síbì kan actually ó ní party bí pé ọkọ fi tàn wá náà ni bọ̀ èmi ò mọ̀ ń gbà yẹn so wa wá lọ ìgbà tó wá yá wá mú àwọn onugbó pẹ̀lú bọ́n lórí wa tó yẹ pé wọ́n fọ́ọ̀sì wa débẹ̀ ìgbà tá a dẹ̀ máa débẹ̀ lọ wá ọ̀nà wa wọ́n ní pé kí n bọ́ṣọ ọ̀nà mi gan mo àwọn tó gbé mi lọ síbẹ̀ ní twenty fourteen ìgbà tí mo one hundred level bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni so lẹ́yìn ìgbà tó ṣe ogbó yẹn tó ọ wá sọ fún wa ọ wá jẹ́ ká make youth ṣé ẹ̀ gbọ́ mi sà ọ wá jẹ́ ká make youth pé tá a bá sọ kí nìfẹ́ ní bọ̀dì níta wọ́n máa pa wá ọ sọ fún mi bẹ́ẹ̀ ẹ̀rú dẹ̀ bẹ̀ mi so torí ẹ̀ mo ṣe wà mo á tẹ̀ láti láti sá fún wọn mo try as much as possible láti sá fún wọn and sísá tí mo sá fún wọn yẹn náà ni mo fi parí school mi mo fi ṣetán mo fi jẹ graduate mo fi lọ serve tó dẹ̀ máa di ọjọ́ friday friday ilé ìtọ́ fi wá mú makanaki àmì ìmọ̀ kan tó ṣe ó dẹ̀ máa di monday monday àná ọkọ̀ wa kanlẹ̀kùn wá gbé mi nulẹ̀ wá mú mi lọ síbi mọ́tò pé ṣé mo mẹ́ni yìí mo á ní mo mọ̀ wọ́n pé ẹ̀gbẹ́ lèmi ló ń gbé and that was it àwọn fi mú mi lọ nìyẹn ṣé kọ́tù tiẹ̀ ló ti wá resign ó ti renounce. mi bá wọn ṣe tó bá yẹ pé tó bá yẹ ẹ sà sábà lọ máa ń renounce ṣé màá kàn sọ fún wọn pé mi ò ṣe mọ́. ok sir. ó sọ fún mi pé tí bá lọ máa pa mí ẹ sà mọ́ ní àwọn tó gbé mi àwọn tó initiate mi ó sọ fún wa pé ká swear ah àwọn náà máa pa wá o. kílẹ̀ sọ twenty fourteen láti twenty fourteen yẹn ẹ lọ gbé mi join mi no no no no nǹkan tí mo sọ náà yẹn pé tó bá yẹ pé mo máa ń tẹ̀lé wọn mi ní graduate mo try láti sá fún wọn tí mo fi graduate mo fi lọ sí service. orúkọ mi ni Abdullahi Mohammed mo fẹ́ wọ ọkọ̀ ní Àjàṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn ńlọ́wọ́ àwọn agbófinró bà mí. ó ti tó bí ọdún kan tí mo ti darapọ̀ mọ́ wọn mi ò jíyàn gbé rí ẹni tá a kọ́kọ́ mú yẹn inú oko pákí ẹ̀ láti mú un níjẹ̀bú òde ìyẹn ni ìgbà àkọ́kọ́ tèmi máa bá wọn ṣe mi ò ṣe é rí lẹ́yìn tí wọ́n mú wọ́n gba mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún fifteen million lọ́wọ́ ẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá ó fún mi ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand. bẹ́ẹ̀mi ṣe wà yìí ìpele àti ẹ̀ka tèmi wà ní láti máa pọnmi àti láti máa fún àwọn tá a jí gbé lóúnjẹ nítorí pé oníkálukú ló ní ẹ̀kajẹ̀ka tiẹ̀ lóòótọ́ náà máa ń na àwọn èèyàn tó bá mú ṣùgbọ́n èmi ò sí lára àwọn tó ń nà yàn o ní tèmi kàn wà fún ni kí n máa ṣe oúnjẹ kí n sì máa gbé fún àwọn tí wọ́n mú kí n máa pọnmi fún wọn. bó tẹ̀ jẹ́ pé àwa méje òun la wà níbẹ̀ ṣùgbọ́n ẹ̀ka tèmi wà ní kí n máa tọ́jú àwọn tá mú nípa sísè oúnjẹ àti pípọnmi fún wọn owó tá a gbà mm, lẹ́yìn tá a gbà á ti fi ẹni tá a mú sílẹ̀ a sì ti ní kó máa lọ. ìmọ̀ràn mi fún àwọn tó ń ṣe iṣẹ́ ni pé kí wọ́n jáwọ́ kí n tí wọ́n ní kó tẹ́ wọn lọ́rùn nítorí gbẹ̀yìn ò kí ń da àti wípé ohun tí ò da òun ni ìjínigbé jẹ́ kò buyì kúni ní àwùjọ. èmi bẹ ìjọba torí pé mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí ó lòdì sófin kí ìjọba dán kí wọ́n fi ojú àánú wò mí ní dẹ́kẹ́ bá ń sáyà àmọ́ ndé àbí nǹkan ẹ̀wá jẹ́ ń jàpọ̀. àwọn tó jẹ́ cultist èmi ò ever support ẹ̀ rí because kò ń ṣe nǹkan gidi at the end of the day wọ́n ń gbébọn wọ́n para wọn ni but I was forced into it mi ò ah, mi ò ní mo mọ ẹ sọ fọlọ tí máa sọ fọlọpàá mi ní lọ sí school mọ́ because tí bá sọ tó bá mú àwọn èèyàn kan wọn ò lè mọ everybody wọn máa padà wá mú mi tó máa ṣìkà fún mi so tó rẹ̀ mo wà lórí ọwọ́ mi mi ò bá wọn ṣe ẹni ẹ lè béèrè lọ́wọ́ anybody tó bá mú tó bá mú pé pọ́n mọ́ mi tó bá ní pé àwọn ọmọ mi yẹn kọ́ dárúkọ mi mi ò mọ anything nípa kíní èmi Franklin Franklin orúkọ. Tèmítọ́pọ̀ Adéṣínà Àyìndé Olúwaṣínà Olúwaṣínà twenty six years bẹ́ẹ̀ni ọmọ ìdíròkọ ọmọ Ogun State ni mí bẹ́ẹ̀ni Ìpókíà local government ah mi ò délé rí o mi ò délé rí sẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. ọmọ bí o mọbi kankan ní Kokia. mi ò mọbi kankan Kokia. ṣé bàbá yẹn ní Kokia. bẹ́ẹ̀ni. sukuu wo ló lọ. Taiṣu Láàrin. ọmọ ọdún mélòó ni ẹ. twenty six years. twenty six years. Eh? ma I'm here ma. taking pictures of this. yes. now nígbà tí o jáde school primary school secondary school lọ federal science technical college yaba. yaba bẹ́ẹ̀ni abẹ́òkúta mi. yaba federal science yaba lagos yaba. táyé sọ́lá rìn mọ̀ lọ. bẹ́ẹ̀ni twenty eighteen mi ò tí jáde bẹ́ẹ̀ni. kí ló wá ṣẹlẹ̀ kí ló gbẹdẹ ọgbọlọpàá tó ló jalè ní àpòpààyàn àbí kí ló ṣe kí ló ṣẹlẹ̀. torí kò ló ṣẹgbẹ́ ni. torí kò ṣẹgbẹ́ ẹgbẹ́ wo ni. ẹyẹ. ẹyẹ irú ẹyẹ wo ni. Ah, wọ́n nípa àwọn ẹyẹ ni wọ́n sọ ọ́ dẹ̀ fà mí sínú ẹ̀. ẹ kí lorúkọ ẹyẹ yẹn. èmi ò mọ <laughs> wọ́n sọ pé ẹ̀ṣá kan ẹyẹ ni ṣá. kò lórúkọ ni. kò lórúkọ ẹyẹ ni kò sórúkọ tó máa ń pè ẹyẹ náà ni ẹyẹ ń jẹ. ọdún tó bá lọ ti join báwo ló ṣe join. kò tí pẹ́ twenty mo join. twenty mo join báwo lójú ọjọ́ yìí kí ló fà tó fi jọ yìí. àwa agbó alẹ́ sítọ́rì wa ni ọjọ́ kó alẹ́ sẹ́yìn kùlẹ̀ ọjọ́ fídíò wa sọ pé àwọn ah, máa fún ọ lówó. kí ló fídíò kí ló fídíò. ọkọ̀ fún wa ní sima ló tọ́. sima ọ̀nà yìí ọ̀nà mi ò ọkọ̀ ọdún mi lójú ẹ̀ ọ̀dà mi dọ̀bálẹ̀ ọkọ̀ dojú mi ọlẹ́ fi sí màá sí mi lórí ó tọ́ ọ̀rẹ́ mi kì máa lọ pé mo ti dẹ́yẹ nìyẹn pé màá fún àwọn lówó lójoojúmọ́ bóyá one thousand bóyá two thousand ká máa fi jẹun ká máa ṣèkọ́ bẹ́ẹ̀. ní two thousand and eighteen school twenty twenty four la wà yìí kí ló ṣe ṣe ń bẹ̀rẹ̀ di seven years ní ti mi bá ṣàṣìṣe. ẹ bẹ́ẹ̀ ni mo ní ọjọ́ level mi ọjà pé ignorance mi lè tè mọ̀ pé máa ń ṣe àwọn carry overs ẹ máa tẹ̀ sí carry overs ó ti so nǹkan tó fà á nìyẹn so twenty twenty two yẹn mo fẹ́ fi ṣe everything tán ó ti mo ṣe wá mọ̀ yẹn kó wá ṣàput me through so gbàyànjẹ kẹyìn ni àwọn pípẹ́ ti threaten mi lọ́tí sọ pé kí wàá join wọn kí wàá ṣe kíní kan sọ yẹn tìmí dé tí mo fi join wọn so gbàtí wọn padà lọ mo ti ìbùsùn sọ fáwọn mi pé à ah, báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sí mi o so pọ̀ sí mi nǹkan ti gbà mí sílé jẹ́ pé mi ò lọ sẹ́ni ìwé mọ́ so yẹ́ yìí tí mo wá padà lọ sí school pé kí lọ complete academy kí lọ parí school mi tán òun ni àwọn vgn news àdúgbò wa rí mi pé à ah, ṣùgbọ́n àwọn ìṣẹ́gun wà sádùúgbò wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti gbà mo fẹ́ parí school mi ni o pé kọ́ kọ́ má bínú pé mo fẹ́ parí school mi òun fi mú mi àwọn VGN inú àdúgbò VGN VGN mo lọ jẹun tán ni mo ṣe jẹun tán láti inú kantin mo kọ bọ́tà ọkọ̀ ń kọjá ni o aláìkọ́ ń kọjá wà lórí báyìí ọkọ̀ ń kọjá ẹ̀rẹ́ tí mo máa ń kí tẹ́tẹ̀lẹ̀ ní kọ̀jẹ̀ rí mọ́tò ra ah, ìwọ ọmọ yìí ṣe bí mo sọ fún pé mo sọ fún pé àmọ́ ah, wá fẹ́ ṣe skul tp mi ni òun ló wá fi mú mi. ẹ eh, biology mo apply fún. biology eh ìgbà wọn lọ máa ń fọ̀ọ̀sì àwọn aráàlú gbowó lọ́wọ́ wọn ní àgbègbè. irọ́ àwọn tó bá mú gbó tó yìí máa ń fà mí máa mú gbó àwọn tó bá mú gbó èyí máa mú gbó ẹ sọ àwọn tó bá tó bá mú gbó táwa wà àwọn mi ò fọ̀ọ̀sì àwọn àdúgbò tó bá tó bá fagbó bíi tèmi báyìí èyí máa ń gbó lọ́wọ́ wọn. owó gbó náà ni màá máa tagbó fún wa níbẹ̀ yẹn náà ni ó tọ́. wọn ló ń tagbó fún yín bolo tí ń tà inú abápàá yẹn náà ni drill ń ta. ó ní àwọn tó bá wá mú kóbi àti ẹ ló máa ń gbowó lọ́wọ́ owó kí ló ń gbà lọ́wọ́ wọn. ẹ àmọ́ yìí kọ́ra kọ́ra gbó fún wa kọ́ra sìgá fún wa. tó bá wà rà fún yín kọ́. àṣẹ yìí ti fún wọn a máa fi wọn lẹ́yìn mi ò ṣe é ti fún wọn mi ò ṣe é ti fún wọn àṣẹ yìí ti fún wọn. wọ́n lè fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn. irọ́ àfipá gbowó lọ́wọ́ wọn àwọn Tèmítọ́pọ̀ Adésínà ọmọ Ogun state ó kí amọ̀jú sọ kí tẹ́lẹ̀ rẹ̀ nǹkan yẹn. Hmm. àwọn òbí rẹ̀ ń kọ́. ọwà ẹ ọmọ. aláwòdé ìfẹ́ aláwòdé ìfẹ́ pé o máa wo bí bàbá wojú tèmi. ìgbà tó tún ẹni bí mi pẹ́ sọ̀tún ló máa wojú iná so kí n máa mú papọ̀. ibi gangan ni ọ̀rọ̀ wa. ibi gangan lọ̀rọ̀ wa ohun mi ni kó máa gbọ́ aláwọ̀dé ìfẹ́ ọmọbọ ni ẹ dé máa kẹsẹ̀ ní márùn. ẹ̀yin ló mọ̀ wá pé kò tó lọ wá ẹni jù hmm? kò tó lọ wá ẹni jù là ń fọ́n Ìbàdàn ọjà àbá Ìbàdàn ọjà àbá. ọjà ọba ọmọ ọdún mélòó ni ẹ báyìí. thirty one years. thirty one years school ni lọ. that's wet. that's wet níbo ni ẹ. níjẹ̀bú òde. níjẹ̀bú òde primary school lọ. Queen's College Ìbàdàn ló wà. Ibi ilẹ̀ ti dọ́dá àti lọ. Àti primary school náà. Queen's College Ìbàdàn. Kí ló wá ṣẹlẹ̀? Ká fi ilé ọlọ́pàá ọlọ́pàá àti ọlọ́pàá. Wọ́n á bọ́ọ̀sì nílé. Wọ́n á bọ́ọ̀sì nílé kí ló ṣe tó fi bọ́ bọ́sẹ̀ ṣó lè ní ẹni. ìṣòlè máa mú mi lọ́wọ́ mú mi lọ sí òun. ẹ ṣó lè ní ẹni tó fi wá bọ́sẹ̀ ní ẹni. ìṣòlè kí ni wá ní ẹni. ṣùgbọ́n àtúndé ọ̀nà mú fún àti kọ́tù bọ́ fún bọ́ fún kọ́tìsì. kọ́tìsì àyè kọ́tìsì ṣé kọ́tìsì ní ẹni. yes. yes now. court group ni wọ́n wà. court group ló wà. ayé. ayé tó gbà wọ́n wà nínú ẹgbẹ́ yìí. ní twenty fifteen twenty sixteen. twenty fifteen twenty sixteen kí ló fà tó fi wọnú ẹgbẹ́ yẹn. àlọ́ wọ́n yìnbọn tó wá sí birthday party ní ibẹ̀ lọ ti. ta ló yìnbọn ìtẹ̀sí birthday party. TJ TJ TJ TJ wà dàbà yìí. o ti pẹ́ abáwọ̀ sọ̀rọ̀ wọn ṣe tó ti pẹ́ kọ́ wà ní sukuu èrìà ni. wà ní sukuu èrìà. ìbọn àgbẹ̀tẹ̀ yìí wọ́n mọ́ báyìí ìgbà tí wọ́n fa ìṣòro ẹgbẹ́ kí ló dé tí wò ṣe lọ sọ fún ọ̀sẹ̀ pàgbé àgbẹ̀ kan tí mi dẹ̀gbẹ́ ṣe o ṣé o mọ application ẹgbẹ́ ẹ̀ o sọ fún ẹni fún ọ̀sọ̀ fún àbò ń wọ̀n náà láti join ni hmm? Hmm? ok yà máa gbọ́ ṣàlàyé bó ṣe jẹ́ mi ẹgbẹ́ wọn ní ká má sọ fún ẹnibọdẹ pé mo ti ṣe nǹkan báyìí mo ti ṣe wọn ní ká má sọ fún ẹnibọdẹ pé mo ti ṣe nǹkan báyìí mo ti ṣe nǹkan báyìí mo ti ṣe nǹkan báyìí o. ok nígbà tó wá mú ẹ tó wá mọ ọ sí kí ẹ ní ẹ máa ń sọ pé wọn ní ká má sọ fún ẹnibọdẹ àwọn tó ti wá mú láti gbà yìí wá wọn mú tàṣẹ wọn ti tú wọn dẹ̀ sọ kí ló ṣe wọn báyìí kí ló ṣe wọn ṣé wọn kúkú ni àbí wọn nígbà tó nígbà tó jẹ́wọ́ pé àwọn lọ sọ bàtà àbí nígbà tó lọ sọ fún yàn pé àwọn ṣe kọtí sí oṣù ọ̀pọ̀ jẹ ni àbí wọn kú dànù ni wọn lọ fà á tí wọn yà pé tẹlifíṣàn máa sọ fẹ níbo tẹ ẹ múlẹ̀ ni ah, ẹ múlẹ̀ ẹ kí ló wà fà á tó sọ pé tẹ máa sọ fẹ níbo di. kò sí kí náà fi ń ṣètẹ ṣàlàyé. ọ̀pọ̀ máa ṣe bojú mi. aṣọ ògùn náà fi bojú ẹ̀ kí ló fọ jẹ kí ló fọ ẹ̀ mú kí wọ́n pọ̀ fún mi kí nǹkan ó dàbí squishes ni. ẹ̀yin mélòó ah, ah, ọkọ fi ṣe bòmí lójú. ẹ̀yin mélòó náà náà yìí ṣe ètò àpò ah, àwọn ṣáà ní ẹ̀jẹ̀ máa kó lọ síbẹ̀ ọ̀rẹ́ yìí tẹ́ lọ síbi bẹ́ẹ̀dì yẹn náà. ó pọ̀ bọ́ mi yìí mọ́ ibo lẹ ti lọ síbi bẹ́ẹ̀dì yẹn. kẹsàn. ibo lẹ lọ sí ibo lẹ lọ ṣe bẹ́ẹ̀dì yẹn. ìjẹ́bù lẹ ti ṣe bẹ́ẹ̀dì yẹn. ibo ni ṣé inú gbóná kó yín lọ nàbí nínú hòtẹ́ẹ̀ hòtẹ́ẹ̀ níbẹ̀ yẹn bíi Ah, wá ṣe kò yín lójú. Ibrahim Abdulaziz. ọmọ ọdún mélòó ni ẹ. twenty eight years. twenty eight years. ọmọ ogun ni ẹ. ọmọ Abẹ́òkúta. níbo lábẹ́òkúta. ọmọ Ìkirè Èkó. Ìkirè Èkó. bàbá àti màmá ẹ̀ kọ́. wọ́n wà Èkó lọ́dún. kí lórúkọ bàbá ẹ̀. Ibrahim. Ibrahim. orúkọ mẹ́ẹ̀ kọ́. Ibrahim Oníkà. bàbá àti màmá ẹ̀ sì iléèwé wo ló lọ. láti kékeré bẹ́ẹ̀ ni. mike ṣe bàbá àti jàǹdà àti taishola. ṣe àti secondary school àti taishola níbo ní taishola ìrún yẹn wà. ìjẹ̀bú òde. ìjẹ̀bú òde. jaago. ìgbà wo ló wọ sukùl ìjẹ̀bú òde. twenty sixteen. twenty sixteen ló wọ sukùl ìjẹ̀bú òde. kọ́ọ̀sì wo ló rí ti. library and information science. library and information science. ọdún mélòó ló fi wá lọ sukùl four years ní kọ́ọ̀sì ni ó yẹ ká ṣe tán twenty twenty bọ̀ kúrò due to koro twenty twenty one i had graduate but mo ní extra year mo ní carry over bíi mẹ́rin sí márùn-ún mo fail àwọn kọ́ọ̀sì yẹn mo fail àwọn kọ́ọ̀sì yẹn mo ṣe ṣetán ní last year ní ọdẹ ti congratulate mi báyìí. ṣetán last year. bọ́ọ̀ ti congratulate mi. bọ́ọ̀ last year. last year. kí ni ó ṣẹlẹ̀ tí ọlọ́pàá tí ọwọ́ ọlọ́pàá fi tó ẹ̀ ó sọ lágbo ọlọ́pàá báyìí àwọn ọlọ́pàá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ má parọ́ o mo ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó lọ. àwọn ọlọ́pàá wọn wọ inú yàrá wọn dẹ̀ bá ìbọn méje nínú yàrá mi. ìbọn méje bẹ́ẹ̀. ta ló di yàrá yẹn ta ló bẹ yàrá. caleb ló ń san owó yàrá. ta ló gbé tẹ́lẹ̀. látọ̀ndẹ̀ lẹ́fún mi bẹ̀ náà mò ń gbọ́. Thank you. ìgbà tí ìwọ padà dé ńkọ́. ṣé bí mo padà dé ní January. ló ìgbà wo ló padà síbẹ̀ ló wá padà wá ṣe ẹ̀sùn ayé. last year. last year yìí. Hmm, mo rántí last year first semester ṣá pé mo ní ẹ̀rùn eh, carry over first semester àti second semester. tí wọ́n á ṣe gbogbo ìpapọ̀ lẹ́kọ̀ọ́ náà. bẹ́ẹ̀ ni. wọ́n á ṣe kọ́ọ̀sì ìpapọ̀ lẹ́kọ̀ọ́ náà. no a ṣe ti first semester tó a ṣe fọ́ semester a lọ ìgbà yẹn ni inú àgbégbà yẹn lọ lóde iléyà a lọ ọlóde iléyà a ṣe wá padà wá fún second semester. ok ìgbà tó bá ìbọn ní ilé ẹ ta ló ní àwọn ìbọn yẹn ta ló ní ìbọn báwọn ìbọn ṣe dé ní ilé ẹ ta ló ní àwọn ìbọn ló ní. Kùdùs Àkànní ló gbébọn sí yàrá yẹn Kùdùs Àkànní ló gbé ìbọn sínú yàrá náà ló fi gbé ìbọn sínú yàrá ẹ ṣé èkó ló sì ló ní yàrá ni. kò ń ṣòun ló ní yàrá bọ̀ ó dà kó kílẹ̀bù ló ní kílẹ̀bù ló ń sanwó yàrá yẹn. kílẹ̀bù ló ń sanwó yàrá ẹ̀yà mélòó ni kí wà lọ́wọ́ ẹ̀. kí yẹn ìgbà tí mo ṣe bá ìbọn nù yàrá tó jẹ́ jẹ́ kùtùsà kan níyẹn nìkan gbogbo eh, fourteen nǹkan ni ò lọlé gbogbo december period nígbà ń lọlé new year. nínú yàrá yẹn nínú ilé yẹn ṣé ẹ̀ mọ sukùl nìkan ni wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọmọ sukùl nìkan ni à ń gbé bẹ́ẹ̀. gbé bẹ́ẹ̀ iṣẹ́ wo kò sí. ó ń ṣe bàtà. ṣé student lòun náà. student eh, school yẹn náà lòun náà but ó ti òun ti ṣe tán ó ti serve. ó wá ṣe bàtà. bẹ́ẹ̀ ni. kí ló báwo ni kò tí ì ṣe wájú kan ti lè yín láì lè òun náà mo sọ pé nígbà tí mo dé tí mo ṣílẹ̀kùn tí mo bá báàgì méjèèjì tí mo ṣí tí mo rí gbà ìbọn ló wà nínú kínní wọn wọn ò gbẹ ta ló lè gbé àgbébọn síbẹ̀ kí tó lọlé wọn ẹ̀gbọ́n tó wà nílé yìí jẹ́ lọ bá ẹ̀gbọ́n yìí náà torí òun nìkan ló wà ní gbogbo dúdú yẹn fún gbogbo dìsẹ́mbà yẹn òun nìkan ló wà nílé mo wá lọ bá gbà ẹ̀gbọ́n kútù ṣé ẹ̀yin lẹ gbé ìbọn sí yàrá wa wá ní à òun ni òun nígbò máa gbé. báwọn ni kejì ìdẹ́wọ̀ kò ní sùúrù kò tó dáhùn pẹ́sọ̀ yìí nígbà tó dé tó sílẹ̀kùn ó bá bọ̀ nínú ilé ẹ́ níbo náà fi sí ilé ẹ̀ àti nígbà tó lọ bá lórí òye kọ́kọ́ pé kélẹ́bù náà pé kélẹ́bù ṣé ká tó lọ pé bọ́sùn lé ni tó tó pé kélẹ́bù tó bèèrè lọ́kọ́ bèèrè lọ́kọ́ lẹ́bù tó lọ bá. àdórí àti kélẹ́bù àjọkùn lè jọkàn náà àjọ kúnlẹ̀ àjọ bọ́tà àjọ tilẹ̀kùn àdẹ̀jọ lọlé ni. ẹ wo ṣe pé kílẹ̀kùn náà bó pé wà ó bá kọ́ bá ẹnu lé o ó rí pé ló bá kò sí sí. ẹ mo pè é kí ló tó fi wá pé kò sí ìyọkọ lọ àtàkì pé kò ní sí ọ bá bọ̀ nílé ta ló bá lóye gbé lọ ta ló gbé bọ̀ sí ilé. nígbà tí mo lóhùn nìkan náà ni ó wà nínú. ṣé kò ní sí ní kí n lọ́wọ́ ni. ó lóhùn ní sílẹ̀ kì í báwo ni kí ẹsẹ kí ṣe lọ́wọ́ ẹ̀. o ah, ò béèrè o ò béèrè lọ́wọ́. ẹ kí ni nǹkan àgbélẹ̀kùn kan owó tí ìṣú ẹ̀jẹ̀ níbo tó tó ẹ̀kú pé kò bá ìṣẹ̀lẹ̀ mi ò tí ò tó wà ní kò bá ìṣẹ̀lẹ̀. ó máa tún mọ̀ ó máa tún mọ̀ tó àwọn ọmọ ọ̀sẹ̀ ti lè sọ fún ó máa tún mọ̀ àmọ́ hostel ọtí lè sọ fún. àmọ́ hostel ọtí lè sọ fún. ọ̀yọ́ ti sọ ọ̀gbẹ́ni ó parọ́ ó parọ́ ó sòótọ́ ó sòótọ́ ó tẹsí àṣẹ ló bá ṣẹlẹ̀ ẹ mẹ́ta kan kò tóbi tó yẹ kí wọn gbé ọsùn tó léwu tó tó náà ni àwọn èèyàn báyìí ló ní o àfi ń ṣiṣẹ́ báyìí ni o wọn ní kíní wọn wọn ló bá wọn tọ́jú ẹ o gbogbo nǹkan tí mo mọ̀ ń pa àbọ̀ náà mò ń sọ yìí mi ò bá àwọn rí mo mọ tó ṣe ń yìn. kùdùsù wà kọ́ báyìí. kùdùsù náà ni tí mo bẹ. níìsì ojú ọjọ́ tó fẹ́ lọ mú yín ọjọ́ tó fẹ́ wá mú àwọn ohun olúwa ní sẹ́tọ́ wa mú tọ́kọ́ wa àwọn obìnrin. àwọn obìnrin wà ní kùdùsù nǹkan. owó ti owó ti lọ. ó bọ̀ ni ó dáa lọ́wọ́ tó sọ pé ìbọ̀dọ̀ dáa lọ òun débi ó kàn wá ń ṣe bàtà ń bẹ̀ ibẹ̀ ibẹ̀ ló máa ibẹ̀ ló máa ń wà láti àárọ̀ ibẹ̀ ló máa ń wà láti àárọ̀ ìgbà míì gan ó máa ń ṣe night ó máa tọ́jú ó máa ń ṣe night ó gba lé síbẹ̀ ibẹ̀ ló ti ṣe bàtà ó dání síbẹ̀ ibẹ̀ lọ́ọ́ ti ń ṣe bàtà. ìwọ dáadáa tẹ́lẹ̀ mọ́ ibẹ̀ lọ́ọ́ ti ń ṣe bàtà. bọ̀ kò pé ibẹ̀ ló ṣàgbé bẹ̀. Báwo ni jẹ́ kì í ṣe wá dọ́wọ́ kùdùsù nígbà tí kùdùsù gbé bẹ̀ tí wọ́n ní kùdùsù ló gbé wọlé. Ẹ mọ àwọn kí tá a lọ sí ẹ́díà ó máa ń ṣíra wọn. Kò ṣíra wọn má pàrọ̀ ẹ̀ má pàrọ̀ ẹ̀ fún aṣọ́mọdé. Má pàrọ̀ fún àjọjọ ọlọ́run.

lórí sálọ sí nígbà tí wọ́n orúkọ bẹ́ẹ̀ ó ṣe lọ́sùn kọ́lọ́pàá dàrẹ́tì tí wọ́n pé ó pé orúkọ báyìí máa ń padà ṣẹlẹ̀ ẹ́ tí nǹkan tó sá fún ọ̀rọ̀ pé ó máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ padà ṣẹlẹ̀ yìí. nígbà tó tó rí ìbọn nílé ò lọ sọ kọ́lọ́pàá tí kò ń fún wa nìyẹn àjọ ọmọdé ìta o ò ṣe lọ fún àwọn ọlọ́pàá ó ṣe àwọn orúkọ báyìí nílé o ẹni báyìí ló o ẹjọ wa wa ẹ àwọn ti trump gbọdọ máa dé ìsìn bá kúmọ níbí o ẹ o ní o fíẹ fíẹ ẹ fíẹ ń wọlé ju agbẹ dé ọgbà ẹkọ yìí ẹ kí ló dé kí àwọn ìjọba tó ṣe fún abẹ. tọ́lá ṣe lè bá mi. láti ọ̀dẹ̀ fourteen wọ́n sọ pé ìbọn yẹn ti wà nílé àyè oníbọn yẹn ti wà bẹ́ẹ̀ ó rẹ̀ sùn sùn lé yàbí láti ọ̀dẹ̀ fọ́tí rẹ̀ sùn sílẹ̀ ìwọ́tajà sùn sílẹ̀ wọ́n nìkan rẹ̀ sùn pẹ̀lú kan nílé ó rẹ̀ sọ pé kò sí ìdó nìkan láti ọ̀dẹ̀ fọ́tí yẹn kí tètè ní ok ìgbà wọn wá mú ẹ. orí twenty seven. twenty seven calculate on twenty seven ọ̀dẹ̀ fọ́tí twenty seven tọ́ka mọ̀ yẹn ó rẹ̀ sùn pẹ̀lú kan yẹn bẹ́ẹ̀ ẹ́ ó rẹ̀ sùn pẹ̀lú kan ó wá sọ pé kò sí ìdó nìkan mú ìdó nìkan wọlé a ń sọpọ̀ díẹ̀ dàmá ìmọ̀lọ́ tó ọ̀pọ̀ yìí gbàgbé pa yẹn gbàgbé pa yẹn gbàgbé pa yẹn má fún wa ní má fún wa ní gbogbo má pọ̀lọ́ fún wa a ń sọpọ̀ dé a ń sọpọ̀ dé onígbọ́ wọ́gọ́ àgbàlagbà yẹn òun á pọ̀lọ́ fún sọ pé nìkan ló kó rẹ̀ ó sùn sínú ilé yẹn látọ̀dẹ̀ fourteen ti di ọ̀dẹ̀ twenty eight wọ́n ti wá mú ẹ ẹ́ kí lórúkọ ẹlẹ́gbọ̀n sí Mary Mary kini. ni. Eh? Ahmed. Mary Ahmed ọmọ ọdún mélòó ni ẹ. thirty years ọmọ bo ni ẹ. Eh? ibo Ado Edo Edo you are from Edo skul wo ló lọ o ò lọ skul iṣẹ́ wo ló ń ṣe o iṣẹ́ ọkọ kí ló ṣe kí ló ṣe lè tọ́lọ́pàá fún mi ẹ sọ̀rọ̀ ojú ọmọ gbé ẹ gbóhùn sókè náà sọ̀rọ̀ sókè náà kí ló ṣe kí ló ṣe kí ló ṣe tóbi tóbi tó ọmọ tóbi jọmọ gbé kí ló ṣẹlẹ̀ tóbi jọmọ gbé. Eh? You are okay. There's nothing wrong with you. Talk. Talk. I see Working. walking. Eh? eh? Walking. Walking. Walking as well. Okay, you are working for someone, somebody. Okay, you are working, and that's why. Okay, ọmọ yẹn rìn tó jí gbé, ó rìn lọ ló wá jí gbé, ibo ló ń gbé lọ? Eh? Ahmed. Ahmed, ta ló Ahmed? ọkọ ẹ kí lẹ́yìn fi ṣe. ẹ fẹ́ tà ta lẹ́ ta fẹ́ tà fún ta lẹ́ fẹ́ tà fún. ahmed asani ahmed asani. ẹ. bọ́lá ahmed ló ń ta ahmed ló ta mélòó lẹ ti mélòó lẹ ti ta. how many children wey you don sell. how many children wey you don sell. seven five. Eh? five. At what rate do you sell the children? At what rate? Is it one million? Like how much? And eh, like how much? Eh? One million per one. Per child. Per child. How much is your own commission? How much wow. did they give you? your your own. How much share. did they your share? Yeah, they give you one million. And your the share is one you, million. The money that you are collecting, what are you using to do? Eh? To eat. Just use that money to eat. Eh? Where is Ahmed? Ahmed they have run away. Our ọmọ tó Tana ta náà ń gbé ẹbí rẹ̀ ń tà sí. Ẹ́ àǹtí. Ahmed. Àǹtí Ahmed. Níbo ló wà? Ẹ́ Ẹ́ Abado. Which area? For side? Who side? Ọmọ ìnáwó sọ. I no tell you. Chamed know say they don't arrest you. No. Ahmed know say they don't arrest you. Wetin can't do? He can't check you for here. He call you. You you get a number. How many children you don't born? Never born any children. What's your name? One more. One more time. What's your name? Mary what? Eh? Mary Ahmed.